ètò yín tẹ̀síwájú o eh, Akeem Ganiyat lálejò mi tí gbogbo àwọn olólùfẹ́ wọn mọ̀ sí ìfẹ́ ànábì ìfẹ́ ànábì ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé ó depend bẹ́ẹ̀ ti sọ lórí ibi tí òǹkàkú bá ti kọ́ṣẹ́ àti pé bóǹkàkú ṣe gbà ọ̀dọ̀ ta lẹ́yìn gan ti kọ́ iṣẹ́ orin. ẹ ṣe gan-an olóòtú nǹkan tèmi rí sí orin ni wípé ìwọ fúnra rẹ̀ o gbúdọ̀ kọ́kọ́ ní ìmísí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ lédè yín pé èèyàn gbúdọ̀ ní ìmísí tó jẹ́ pé wọ́n máa mọ̀ pé yes ẹni yìí o kì í ṣe pé ó dédé mú iṣẹ́ orin yìí ó ní ó ní inspiration yẹn láti jẹ́ olórin bẹ́ẹ̀ ni. ọ̀dọ̀ táwa ni Ganiya Akeem àbí eh, Kazim Aziz Kazim Kazim sorry. ẹ ṣe ọ̀gá tó kó èmi níṣẹ́ wọ́n ń porúkọ ẹ̀ ní muhammadu jamiu alhaji muhammadu jamiu alika ibo làwọn wà ni wọ́n ìlú ògàndò làwọn ń gbé díẹ̀ ní wọ́n dẹ̀ ṣe ń kọrin. kí wàá ní nǹkan tẹ̀yìn mú lára alhaji yìí tí ẹ fi dá yàtọ̀ sáwọn yòókù tẹ̀yìn ò fi ń ṣe ohun tí mo sọ lẹ́ẹ̀kan. ẹ ṣe ọ̀gá mi lálákọ̀ọ́kọ́ kò kí ń kọrin olórin orin tiẹ̀ ló máa ń fẹ́ kọ ló dẹ̀ máa ń kọ ní gbogbo ìgbà. gbogbo ìgbà ẹ̀yin wá lè kọrin pẹ̀lú èkéyìí olórin nílùú nàìjíríà ìbá ṣe ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi ìbá ṣe hip hop gbogbo ẹ̀ lẹ́yìn lè bá kọrin irú orin wo lẹ fẹ́ bá wọn kọ ṣé nǹkan kí nǹkan tí wọn bá gbé wà náà lè fẹ́ bá wọn kọ ni àbí bò. ara o orin ẹ̀sìn tá à ń kọ yìí. orin ẹ̀sìn tó bá ti jóni tó máa pọn Ọlọ́run lé ah, torí ẹ̀ la lọ́rọ̀ kí wọ́n rí pé ẹ ah, má dọ̀là kí n rí yín kẹ́yìn náà wojú o ah, ọkẹ́kọ̀ọ́ kẹwàá sọ di borí o <laughs> ẹ mọ̀ pé borí kálá ajá wa lọkọ̀ borí o ìrọ̀lẹ́ yà ń lẹ́nu lágbára Ọlọ́run yóò túbọ̀ máa dáa fún yín ẹ sì máa máa ṣe. ẹ jájọ wo ilé orin níbi ọdún bíi mẹ́wàá sẹ́yìn ó ní bó ṣe wà ní ìran tá a wà yìí ó ní bá a tún ṣe bá a pàápàá jùlọ ẹni tí ó dàbí pé ó wọ́pọ̀ láàrin àwọn olórin mùsùlùmí báyìí wọ́n pe kinní kan ní hot collabo kí mo pè hot collabo <laughs> ní àwọn orin tí wọ́n fi ń tú ìdílé tò lọ́kan òjọ̀kan ìjẹ́yìn tí ẹ ti ṣerú ẹ̀rí abẹ́ ní lọ́kàn wípé ah ẹ níbi tí orin tèmi náà ń lọ yìí tí n bá rí lágbájá tí ọ̀fẹ́ bá wà mo lè bá kọrin pọ̀ nípa nǹkan báyìí kí ni tí ẹ̀yin rí sọ sí àná. oríṣiríṣi kòlábò òun la ti rí ló dẹ̀ wà tó jẹ́ pé àwọn aṣíwájú wa tó ti ṣe tó ti ṣe tó sì dáa tó dẹ̀ tó mọ́gbọ́n wá tó mọ́gbọ́n wá tó kúrò ọba lé tó dẹ̀ dáa hmm. torí iṣẹ́ orin tá dání yìí láti máa fi múnú àwọn èèyàn dùn. ó dé ní. kí ìdílé tí ò bá dùn. kó dùn. kí a fàdùn síbẹ̀ èyí tí ò bá dẹ̀ tó náà ká jẹ́ kó tó tó bá ti ń gbọ́n orin wa ní orin tó mú ọgbọ́n wá o kí ìdílé náà máa tó èyí tó bá dẹ̀ ti tó náà torí kó má bàa tú àtọkọ àtìyàwó kó má bàa ṣẹ̀sìn gbé nǹkan tí kò láàbò tó dálé lórí nìyẹn láwọn kòlábò tó mọ ọpọlọ wa ni o tí orí ọ̀fẹ́ ìbá wa ṣífẹ̀yìn sẹ́yìn tẹ̀lé ṣe àti pé ta ni nú àwọn tá a mọ̀ ńlẹ̀ nàìjíríà ti ń kọrin gbẹ́sìngà lóòótọ́ tá a mọ̀ tó jẹ́ gbajúgbajà tí orí ọ̀fẹ́ bá wa yọ ta nínú wọn tẹ̀yìn lè bá ṣe papọ̀. ẹ ṣe kódà ní inú ọdún tá a wà yìí hmm. kó tó dá sí méjì torí báyìí à ń po àwọn kan lọ́wọ́ tí ó dẹ̀ jáde lọ́dún pẹ̀lú ọgbọ́n náà bẹ́ẹ̀ ni ṣẹ́wárí ní industry tá a wà yìí èmi ò bá ẹnì ṣe olódì bẹ́ẹ̀ dẹ̀ ni wípé kò sí gẹ́gẹ́ bí mo ṣe sọ nǹkan tó bá ti lè mú mi lè bá olórin ìmí yálà hip hop ni tí mo lè bá ṣe kòlábò kò sí eléyìí kéyìí mùsùlùmí olórin mùsùlùmí tí mi ò lè bá tó àti ṣe. lára àwọn nǹkan tẹ wá ń pò pọ̀ lọ́wọ́ èmi ń garun èmi fẹ́ mọ̀ <laughs> ọ ẹ̀yin ẹ̀yin bíntín díẹ̀ ká tiẹ̀ káwọn tí ń bọ̀ lọ́nà àbò. ẹ ṣe bọ̀ nǹkan tí èmi rò ní wípé ẹni tá à ń gbé ìyàwó bọ̀ wá bá kò kí ń garun tó bá jáde tán ta fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ wa kí wọ́n gbádùn ẹ̀ orísun náà la máa tún gbé wá kó bá wa gbé jáde fún ìwà rẹ. ǹjẹ́ wàá sọ gbẹ̀yìn wá dà orísun àtàwọn àtojúbọlé ẹ̀ràn nóró tààtú yà ọtí <laughs> ẹ̀ dá ìgbà wà ní ilé yìí máa jáde báyìí. pẹ̀lú ògbọ́ ọlọ́run hmm. títí april may yóò jáde. agbára ọlọ́run ọlọ́run tó wá wà lẹ́yìn kò ní padà láṣẹ tọlọ́run láṣẹ tọlọ́run. ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé a fẹ́ tó bí ọdún bíi mẹ́jọ tẹ́ ẹ ti ń kọ́ tẹ́mi kan ti ń mọ̀ yẹn báyìí yóò máa tó ọdún bíi mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ ni tí mo ti mọ̀ yín mo tọ́ ẹ pé wá ló ọ̀pọ̀lọpọ̀ ọdún lè Dubai tí mo bẹ̀rẹ̀ sí ń bèrè èmi ò rí ń bí ní pí máa mọ̀ mo bèrè lọ́wọ́ Salman <laughs> ìfẹ́ ànábìdà kò sí Nàìjíríà káṣíìrò tó wá tú pé Dubai lẹ lọ fi fi ṣe lé tójú ṣe wa kò jù báyìí ó láti jẹ́ pé ó ní àwọn kankan tó ń da yín dúró láti bí ọdún mẹ́jọ tẹ̀ ti ṣe iṣẹ́ yìí tèmi sì mọ̀ pé ẹ mórin kọ dáadáa kí ni tó ṣokùnfà pípẹ́ tó pẹ́ ṣé ọwọ́ ọ̀gá tẹ́ ẹ ti kọ́ṣẹ́ náà dá yín dúró ni wípé ìyọ́fẹ́ tọdún mẹ́wàá tó lò lọ́dọ̀ mi àti pé mi gan máa sọ fún ọ pé ìgbà báyìí lọ́ọ́ tó ṣàwò tó fi jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ wa ń po ìmí ìpò fáì kí ni tó ṣẹlẹ̀ àwọn ìdojúkọ yín gan mo fẹ́ mọ̀. ẹ ṣe kò sí kì í ṣe ọ̀dọ̀ ọ̀gá mi ló ti wá bọ̀ ní indọ́sítírì yìí mo rí wípé àwa taba jẹ́ upcoming artist ó máa ń ṣòro díẹ̀ fún wa pé ká rí èèyàn tó máa sọ pé òkè o orin ẹ̀ lílẹ̀ yìí o mo gbọ́ o ó dùn ó yá mo fẹ́ kówó lé ẹ lórí o hmm. that is àwọn promoter wa àbí ká sọ pé àwọn marketer wa bọ̀ tí upcoming artist tó bá lè ṣègbìyànjú. Mm tí wọ́n dẹ̀ rí ìgbìyànjú ẹ̀ náà wọ́n máa wọ́n máa gbé lọ́wọ́ sókè. kí n gbà pé ara àgbìyànjú ló gbé Gàníyá lọ Dubai tó lọ ṣiṣẹ́ hmm, àwọ̀dé Dubai ká wá kówó lórí mísíkì lágbára náà eléyìí ó pè yín lágbára Ọlọ́run ẹ wà ní jẹ pèsè àwọn tó wá yẹ orí yín orí lágbára Ọlọ́run èmi mọ̀ pé ẹ̀ ń kọ orin hmm, Ọlọ́run sì bọ̀ máa fún yín ní ìsìn tí ẹ ti wá ń po nǹkan kan pọ̀ àwọn wo àwọn ọ̀nà wo lẹ́yìn rò pé ẹ̀ ń gbé gbà àwọn wo gangan ló lè gbọ́ àwọn orin yín àwọn wo ni mẹ́sẹ̀gì yín làwọn ọ̀rọ̀ orin yín ń bá wí. kò sí ẹni tí mẹ́sẹ̀gì orin tí èmi Gàníyàt Ìfẹ́ Ànọ́bì tí mo bá ń kọ kò sí ẹni tí ò kì í fún ní mẹ́sẹ̀gì yálà obìnrin ni o àbókùnrin o àbójọmọdé o àbójẹ àgbàlagbà àmọ́ mo mọ̀ pé tí mo bá kọrin jáde tí aráyé tẹ̀ fi ti bọ̀ mo mọ̀ pé àwọn olólùfẹ́ mi tí wọ́n wò mí nílé wọn ò ní kábàámọ̀. wọn ò ní kábàámọ̀ agbára ọlọ́run yìí tẹ̀ wá kọ́ náà ẹ̀ ní kábàámọ̀ àwa ti kára wa náà ní kábàámọ̀ ní Orísun tẹlifíṣàn ẹ tún jẹ́ ǹdẹ́ òkè lọ́nà tí n bá padà dé àtúwòbí tó kù tàtún fẹ́ gbé ètò ìgbà wọ́n bọ̀ mi ò tíì dé.